لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى والصلاة والسلام الأتمان الأكملان على خير الأنام نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته إذا بي إتسواجن لوري أو ألاي نبا الله تنبفون شهر رمضان oṣù Ramadan ó wáyé orinlẹ̀ nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad salawatullah wa salamuhu alayhi من حديث أبي هريرة رضي الله تعالى عنه من حديث سعدي سعدي أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال أن الله عز وجل قال كل عمل ابن آدم له إلا الصوم فإنه لي وأنا أجزي به ثم قال وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخب وإن سابه أحد أو قاتله فليقل إني صائم ثم قال لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك وجاء من هذا السياق أنه صلى الله عليه وسلم قال الصوم جنة وجاء بلفظ آخر كل أمل ابن آدم يضاعف له من عشرة إلى سبعمائة ضعف إلا الصوم فإنه لي وأنا أجزي به الحديث حديث تي أكاين وبا أولي لقد أجشل محمد صلوات الله wasalamu alayhi anabi náà ó gba ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ ọlọ́run látọ̀dọ̀ Allah olùwà ní asọ́wọ́mọ́lì wa ana ajzi bi èmi ni mo ní àwẹ̀ èmi ní sísan aláwẹ̀ lẹ́sàn-án kó tó di báyìí anabi ní olúwa wa ní kúlù amali ibn adam la gbogbo iṣẹ́ tí ọmọ anabi adam bá ṣe òun ló ní nǹkan ẹ̀ gbogbo iṣẹ́ tó bá ṣe òun ló ní nǹkan ẹ̀ ó ní illa saw àyàfi àwẹ̀ nìkan. fahuwa li wa yìí èmi ni mo ní àwẹ̀ èmi ni sì san aláwẹ̀ lẹ́san. ọ̀rọ̀ yìí ó fa ìkáradúró fún àwọn onímọ̀ látara wípé olúwa ní èmi ni mo ní àmọ́ gbogbo iṣẹ́ yòókù ọmọ ànábì ádámà ló léyìí tó sì dájú òun ni pé gbogbo iṣẹ́ ọmọ ànábì ádámà kò sẹ́ni tí ń ṣe é fún nínú iṣẹ́ rere rẹ̀ ọ̀dọ̀ olúwa náà ni olúwa náà ló ní ẹ̀rí kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi lillahi rabbil alamin lamu al-istihqaq olùwà ní ọ̀sọ́fà nẹ́bì jẹ́ kó sọ fún wọn pé sọ láti irun mi wa nusuki ẹran dúdú mi wa mahyaya wa mamati kọ́dà gbogbo ìṣẹ̀mí mi àti ikú mi ọlọ́run ọba ló ní gbogbo ẹ̀ lillahi rabbil alamin la sharika lahu èèyàn gbọ́dọ̀ dá nǹkan míì níbi ìjọsìn kéèyàn dàpọ̀ mọ́ olúwa tó bá rí bẹ́ẹ̀ lẹ́rú bá kírun tó bá yọ zaka tó bá ṣe hajj tí máa rántí ọlọ́run tí ń ka alukur'an tí ń ṣe dáadáa gbogbo ẹ̀ pátá lílà tí ní ṣe fọlọ́wọ́n ọba ni ẹrú mùsùlùmí kí wàá nìtúmọ̀ ntọ́wáyé nínú hadithi yìí tí olúwa ní asọ́wọ́múlí èmi ni mo là wẹ̀ wà á na ájèzè ìwé èmi ń sì san aláwẹ̀ lẹ́sàn. ntọ́fà ìkarajó náà ni lọ́dọ̀ àwọn onímọ̀ pé ah, kí ni tí wọ́n gbólóhùn yìí ibẹ̀ làwọn onímọ̀ ni wọ́n ti wá ṣe ọ̀pọ̀lọpọ̀ gbìyànjú pé ah, ó nítumọ̀ tó bá dé olúwa fi ní èmi ni mo ní ààwẹ̀ àkọ́kọ́ náà irú ròyìn yìí olúwa ò wí fún iṣẹ́ kankan àyàfi ààwẹ̀ nìkan kódà olúwa ní kullu amali ibni ádámà lá gbogbo iṣẹ́ tó máa nábì ádámà bá ṣe òun náà ló nìkẹ́ òun náà ni jèrè ẹ̀ òun náà ni ó ẹ̀ wọ́n láyà fi ààwẹ̀ nínú ẹgbà wa ni olùwà ní gbogbo iṣẹ́ tó mà nábì ádámà bá ṣe níṣẹ́ rẹ̀ iṣẹ́ yọ kan yóò mọ̀ gba ládàá mẹ́wàá lórí ẹ̀ ọ̀wá mọ̀ bẹ́ẹ̀ o ìyẹn ni pé at initial stage ó lè gba mẹ́wàá ṣùgbọ́n kèsì pé mẹ́wàá yẹn lọ́ mọ iṣẹ́ ọmọ ànábì ádámà yìí lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ débi sábúrú سبعمائة ضعف seven hundred láàdá times ìlọ́po kódà náà gbà wá kan jù bẹ́ẹ̀ lọ iṣẹ́ ẹ̀yọ̀kan sàárà ẹ̀yọ̀kan àdíkìrù ẹ̀yọ̀kan pẹ̀lú àníyàn al-ikhlas àti bí èèyàn bá fi ṣiṣẹ́ pẹ̀lú òdodo bí kí iṣẹ́ ó lọ́po lẹ́sàn-án níwájú olúwa ni olúwa wa ní gbogbo iṣẹ́ tí ọmọ anábì ádámà bá ṣe òun ni ó máa gbẹ̀san lórí ẹ̀ láti mẹ́wàá lọ sókè kọ́dà lọ sókè níṣẹ́ ọ̀kan ni o olúwa wa ní ilẹ̀ sọ̀rọ̀ ẹ̀yọ́ tàwẹ̀ sọ́tọ̀ ẹ̀yọ́ sọ́tọ̀ fa innahu èmi ni mo ní wa ana ajizi bihi èmi ní sì san ẹni tó gbàwẹ̀ lẹ́sàn ní san lẹ́sàn òun ò nídìí kẹsẹsẹ gbé kéèké kẹsọ pé èyí báyìí ni eléyìí ìgbà sọ pé ó fa ìkara dúró lọ́dọ̀ àwọn onímọ̀ nínú àwọn ọ̀rọ̀ tó gbajúmọ̀ tí wọ́n sọ lórí ọ̀rọ̀ yìí pé ìtọ́ fa olùwàfíní èmi ni mo láwẹ̀ èmi ní sì san láwẹ̀ lẹ́sàn wọ́n ní túmọ̀ rẹ̀ ni pé ìdọ́fà yẹn ìdọ́fà tó àtẹ̀sírì ọlọ́run fẹ́ kí àwọn èèyàn máa ti àwẹ̀ lọ́tọ̀ àwẹ̀ nípò tó ga níwájú ọlọ́run ìgbà tí èèyàn bá ní bẹ́ẹ̀ tó lọ́ ilé olúwa ọ̀hún gbogbo ilé tí ń bẹ lórílẹ̀ ta ló ní. olùwà ni yẹ́rìtò àrùbọ̀ wọ́n máa yàn àlẹ́ gbogbo tí ń bẹ́ ń lẹ̀ àti gbogbo àwọn tí ń sẹ̀mí ń bẹ̀ ká ní ọ̀padà ká ní ká ló ní gbogbo ẹ̀. ọ̀rọ̀ máa ní lè máa ní mọ́líkólíyàwó tó bá di jọ́ àlùkìyàmà níjọ́ tí tí àlùkìyà tí ò sí nǹkan kan mọ́ láyé ọlọ́run ní lè máa ní mọ́líkólíyàwó ká ló ní kápá lọ́jọ́ òní. ẹnìkan kan ò ní fèsì torí gbogbo ayé ti tán yányá gbogbo tí ń bẹ́ ti tán kọ́dà olúwa ní wàá fèsì pé lillahi al-wahidil qahhar òun nìkan òun lọ bá kàyàkàyà kó tó di bọ́ọ̀lù wọ́n máa wá yẹ àwọn ẹ̀dá lọ́kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ látòrí mọ́lákù Israfil tí wàá fọn fèrè míì tí wọ́n máa wá yẹ gbogbo ẹ̀dá lẹ́yọ̀lẹ́yọ̀ pẹ̀lú èròǹgbà rẹ̀ tọ́ ó túmọ̀ sí pé olúwa ló nílẹ̀ àti tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tó lù wá tó wá fi àwọn ilé kan pé Baytullah a máa ń pe àwọn ilé kan ní ilé olúwa èwo ni ti sọ lọ́wọ́ èwo ni tólúwa bá ṣe tán tó fẹ́ gbà tí ò ní tí ò ní tí ò tí ò ní gbà ó lè gbà lọ́wọ́ ẹni tó ní ó lè gbẹni tó ní lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n kàtà ti ṣàfitì ilé kan sọ́dọ̀ ọlọ́run ó túmọ̀ sí pé ó ní àwọn ọlá àtàwọn ìṣàtọ́bádé wọ́n nílò ẹ̀ náà lélẹ́yìí o gbogbo iṣẹ́ ọmọ ànábì ádámálá òun ni ó jèrè ẹ̀ ní ó gbẹ̀sẹ̀ àyàfà àwẹ̀ ó ní àwẹ̀ ní ẹ̀ṣà lọ́tọ̀ fa innahu li olúwa ní èmi ni mo ní wàá àjèjì èdè èmi ní sísan ẹ̀ tí aláwẹ̀ lẹ́sàn-án. ọ̀rọ̀ kan rèé inú ọ̀rọ̀ àwọn onímọ̀ apá kan wọn ní ìta bá fura ṣe ọ̀rọ̀ àwẹ̀ ìtọ́fà ni pé la riyaa fihi wala ọ̀rọ̀ àwẹ̀ ó ṣòro tó ṣe kárí mi ń bẹ̀ na káwọn yẹn náà mọ̀ pé mi náà ń torí pé láàrin ẹrú wọn ní tòun ara ni mo ní kìí ṣe tí yẹn ti kárí mi pé gbogbo ìdáadáa yòókù bí yẹn bá ń ṣe hajj àwọn èèyàn lè máa mọ̀ pé ah, à yẹn lè ṣe hajj yà mo fẹ́ kán àní mo fẹ́ kán kémi náà dà lájì àyè mi náà àwọn èèyàn máa rí i pé ń lọ ń palẹ̀ mọ́ ń mú fa iná àmàlà júláha rọ̀hìrọ̀ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí yẹn fi ṣe ìjọsìn síwájú ọlọ́run ó clear ọ̀hàn báyìí zọ́nyọ́rọ́ àwọn èèyàn mọ̀ pé bíyàn ṣe àdìkàr òṣìṣẹ́ káwọn èèyàn mọ̀ pé tẹ̀lẹ̀ shift bí ń kàlù Kùránì àwọn èèyàn rí kó jòkó bí ń kàlù Kùránì bí ń yaná fílà àwọn tó bá ti rí wọn gbà ń bọ̀ wàhálà pé yaná fílà lọ́wọ́ bí ń ṣiṣẹ́ ìbàdàn kan ṣùgbọ́n tí ń kọjá lọ tí ń lọ tiẹ̀ ìfẹ̀yìntàn máa bí bó láwẹ̀ bí ọ̀láwẹ̀ nìkan ọ̀mọ̀ àfẹ̀yìntì ọ̀mọ̀ ti ń ṣe yà ń gbàwé lónìí kọ́ra hmm, olùmíìsì rìn ni ah, ah, ọmọ tí ń ṣe òun ṣùgbọ́n tí ọ̀sọ́ fẹ́nìkan ẹnìkan ò ní mọ̀ pé ẹnì ń gbàwé lónìí wọ́n ní náà lọ́wọ́ bá fi ní ilà sọ́ọ̀mà fa iná hòlì lẹ́yìn àwẹ̀ nìkan èmi ni mo ní wà á na àjèjì ìdè èmi ní sì sàn ẹ̀rú lẹ́sàn-án wọ́n nù kárí mi ká gbọ́ ni ká torí ya nǹkan míì ká dàníyàn tí ò ṣe kí ló fẹ́ fi ṣe láàrin rẹ̀ àtọ́lọ́hún òun ni ọ̀rọ̀ àwẹ̀ ìbẹ́ náà àwọn onímọ̀ wọn ní rárá ó dà pé nǹkan bá dé ni pé ìbájá tó sọ̀wọ́ ìjọsìn àwẹ̀ lam yu'badu ahadun bihi ghayra Allah wọn ní nínú gbogbo ohun táwọn èèyàn fi ṣe ìjọsìn ìjọsìn ìbàjẹ́ ìjọsìn irọ́ ìjọsìn tí ò ní lábọ̀ kò sí ní táwọn èèyàn fi ṣe ìjọsìn o kò sì sí ní tí wọn sì fi ṣe ìjọsìn ní gbogbo ayáfàwẹ̀ nìkan wọn lápẹẹrẹ irú ẹ ẹwà àwọn ẹlẹ́bọ abẹni tí ń sin nǹkan míì ẹrẹ lómi ní tó fi ń ṣèjọsìn báwa náà ti ń láti ń wólẹ̀ fọlọ́wọ́ báyìí bẹ́ẹ̀ lómi náà ń wólẹ̀ fún nǹkan mi yàtọ̀ sọlọ́hún bẹ́ẹ̀ lómi ti ń pe la ilaha illallah alistighfar ti ń fọlọ́hún ọba mọ́ bẹ́ẹ̀ lómi òun náà pé gèdè òun náà rántí rántí àwọn òòṣà ẹ̀ ń wí lẹ́nu ìyẹn tó ní ṣe pẹ̀lú àdékèsì àwọn èèyàn ń darí ẹ̀ sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọlọ́hún yóò máa tí nǹkan bá fẹ́ ṣe ó mọ tí ó wù tí nǹkan bá fẹ́ bá rò pé kìnnì kan bá fẹ́ wáṣọ yóò wù kìnnì kan lẹ́nu. túmí pé ẹ̀sìn ẹbọ bí mùsùlùmí ṣe ń ṣẹ̀sìn òdodo pẹ̀lú àwọn adkar pẹ̀lú àwọn ayat pẹ̀lú àwọn salawat pẹ̀lú àwọn al-ibadat zahira àwọn ìjọsìn tó fojú hàn yẹn bẹ́ẹ̀ lẹ́lẹ́bọ náà ń ṣe àwọn ìjọsìn tó fojú hàn bí wọ́n ṣe ń ṣe wọn láyà fàwẹ̀ nìkan kẹtó rí kò fẹ́ wọ́n ní òsì torí pé kéèyàn wá ní à ah, wọ́n fẹ́ gbà wọn mẹ́ta fóòsà wọn wọ́n ní ẹ̀ lè rí wọ́n yìí ìjọsìn yìí ó ní ẹ̀sà débi pé gbogbo ẹlẹ́bọ tí ń sin nǹkan míì yàtọ̀ sólúwa wọ́n yìí fi àwẹ̀ ṣèjọsìn ọlọ́run bá nìkan láti kódà kẹrẹ lẹ́bọ kan àbí oníkíní kan kò ní sọ pé òun fẹ́ gbàwẹ̀ fún kẹ́ni kan á òun fẹ́ gbàwẹ̀ yóò ní àwẹ̀ yìí yóò ẹ̀mí rẹ̀ ọ́ lọ sọ́dọ̀ pé ọba Allah alwahidul ahad ìpè ẹ̀ẹ́ni fẹ́ rí ẹnìkan kọ́ fẹ́ ṣèjọsìn fún olúwa àyàfi pẹ̀lú àṣeyàm àyàfi ọba Allah nìkan wọn èyí fi ṣe àwọn ẹlẹ́bọ̀ yìí fi nǹkan yìí ṣèjọsìn wọn ní ọlọ́fà òfìjókòó ọlọ́run bá ní illa sawm fa innahu li wa ana ajzi bihi inú ọ̀rọ̀ àwọn onímọ̀ tí wọ́n tún sọ ní yọ̀dà pé tọ́badé òun ni wípé ọ̀rọ̀ àwẹ̀ sùúrù ni o sùúrù ṣíṣe sùúrù tá a ti ń wó rèé ọlọ́run ọba ò fi ìgbélékele ẹ̀san rẹ̀ pàtó fẹ́ sọ̀rọ̀ sùúrù pẹ̀lú ládàtí ń bẹ fún un ó ní nàmá yíwá fásọ́bírú ná ajẹ́rọ́ hun ìrẹ́lẹ̀ fèsà àwọn tó bá ṣe sùúrù ẹ̀san tí wọn kò ní pé báyìí lọ́mọ ìnàmá yíwá fásọ́bírú yọ̀sán àwọn oníṣòwò lẹ́sàn-án ìrẹ́lẹ̀ fèsà láì ní ṣe pé báyìí ló mọ wọn ń pe àwẹ̀ ní asọbọ ṣàrò sọbọ nínú àwọn orúkọ tí àwẹ̀ ń jẹ́ òun náà ní àìbádátú asọbọ ẹsìn tí yẹn gbọ́dọ̀ ṣe sùúrù lórí ẹ̀ bóyá kàdúró báyìí níbi ọ̀rọ̀ àwọn onímọ̀ pẹ̀lú gbólóhùn olúwa ní ẹlẹ́mìí ni mo la àwẹ̀ èmi ní sì san lẹ́sàn ní san aláwẹ̀ lẹ́sàn. ọ̀rọ̀ yìí ó tóbi ìjọsìn àwẹ̀ nìkan ọ̀kan náà àwọn onímọ̀ al-Hafiz ó kọ́ ọ̀rọ̀ àwọn sálàf ọ̀rọ̀ àwọn ẹni ànáwá lórí ọ̀rọ̀ yìí ìpè ọwọ́ ayọ̀ àdéhùn yìí lọ́tọ̀ ọwọ́ sàlàyé ẹ̀ lẹ́sà pé kí ni túmọ̀ asọ́wọ́lì múláwẹ̀ wà á na àjèrè ìbèyí èmi ní sì san aláwẹ̀ lẹ́sàn ẹnu èyí tá a sọ bíi márùn yìí díẹ̀ lélẹ́yìí níbi ìgbìyànjú àwọn onímọ̀ pé kí ni túmọ̀ ọ̀rọ̀ yìí gan tó wá di ìrònú lọ́dọ̀ àwọn olùmọ̀ pípé ó ní láti jẹ́ ó ní láti ní rízìn kan tí àwẹ̀ ń ní táwọn ìjọsìn ní òní. òun lọ fà á gbogbo gbìyànjú yìí lọ́dọ̀ àwọn onímọ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ lọ mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ pé asáwò àwẹ̀ táwọn yìí ó ní ó ní ọlá tó tóbi ọrọ yìí bá ti kálẹ̀ kan ogun díẹ̀ ànábi ní asọ́wọ́mú jóná ìkọ̀díyàn ni bò ní ti kọ̀díyàn pẹ̀lú ọ̀dà Allah subhana àkíyèsí ó tún máa tẹ̀síwájú lórí hadithi hadithi tá a kà yìí wọ́n pè ní alhadithu alqudusi àbí ká pè ní alhadithu alilahi àkíyèsí kan wà ń bẹ lórí hadithi tá a bá wò ó anábì sọ pé ọlọ́run ọba sọba ìpè ṣùgbọ́n tá a bá wo àwọn tìyà kò míì àwọn ọ̀rọ̀ míì nínú àdéhìsì yìí ó jọ wípé ó ṣẹlá muhammadu ló sọ omi ó sá ọlọ́run ọba ló sọ ó túmọ̀ pé àdéhìsì yìí méjèèjì ló kó sínú fàṣẹkòhó ìlàhí wàṣẹkòhó al-akhar pẹ̀lú ọ̀dọ̀ Allah subhana ó ṣe ṣe ká kàmá sí àdúgbò yìí náà lórí hadha al-hadith alladhi kharrajahu alimamani imamani al-shaykhan wallahu ta'ala a'la wa a'lam اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم بلغنا شهر رمضان وعنا على طاعتك فيه يا رب العالمين اللهم وفقنا بالخيرات والسعادات والأعمال الزاكيات في هذا الشهر المبارك اللهم عين على ذكرك وشكرك وحسن عبادتك ربنا اتم علينا رحمتك وفضلك ونعمك يا رب العالمين اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان ووفقنا بصيامه وقيامه والتلاوة فيه وكثرة العبادات على الوجه الذي يرضيك عنا يا رب العالمين فالنية أبلغ من العمل اللهم أخلص نياتنا لله رب العالمين اللهم ارزقنا الإخلاص والصدق في القول والعمل اللهم آت نفوسنا تقواها زكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والميتين اللهم اغفر جميع موتانا وموتى المسلمين اللهم احفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين واحفظنا بالإسلام راقدين ولا تشمت بنا أعداء ولا حاسدين اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك